الأستاذ الإمام بدر الدين يونس أقرده حفظه الله فليتفضل مشكورا مأجورا من الله الإيمان به الحمد لله على الإيمان به كتبه ورسله وملائكته وأقداره وملائكته وأقداره وصلى الله على سيدنا محمد وآله وأنصاره لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba tí ó ní kí iman kó tún ṣẹ́kù sí wa lára àgbàtìrọ̀ ọlọ́run ọba gbọ́ àgbà àwọn òjíṣẹ́ ọlọ́run gbọ́ àgbà báwọn màláíkà wà àgbà kádàrá wa bọ́ọ̀lù ṣẹṣẹ wa àgbà bẹ́ẹ̀ adúpẹ́ fún un lérí èyí tí inú wọn dùn lérí ẹ̀ nínú kádàrá a sì ń bẹ kọ́dà fún èyí tí inú wọn dùn lérí ẹ̀ kọ́lọ̀ bá wọn yé wọn kádàrá méjì tó wà nánú wọn ìdí ọlọ́pàá bá nàbọ̀ wà Muhammad àtàwọn ará lẹ́rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ èyí ọmọdé kókó ọ̀rọ̀ wa lẹ́nu òun náà ni kaba irun dunu bíi mukafiratuha àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́dọ̀ lọ nítorí pé nítorí àtúgbé lọ́dọ̀ ọlọ́run pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ yìí lọ́dọ̀ tiwa kò tóbi tá a bá ń ka àwọn ọmọ gbogbo náà dáhùn àwọn pé a. Ah, ṣe lè iná lọ́dọ̀ tiwa ó kéré tẹ́wọ́n kaba ìrìnà náà ní tí wọ́n sọ fún ilé tó tóbi lọ́dọ̀ náà. àwọn abẹ́rẹ́ wọn lásán lásán wà káàlà wà láàánú kó máa ṣe kó máa ṣàánú wa àtọkùnrin wa àtọkùnrin wa ló máa ṣe wá délé rẹ̀. ẹ̀rọ ya mi nítorí afẹ́ ka àwọn ẹ̀ṣẹ̀ ńlá kálíbà jìnnà sí i torí téèyàn bá mọ̀ pé nǹkan ọ̀dà bóyá bá ń ṣe ẹ̀rù níbà ó bá ṣe tájà ẹ̀rù níbà nítorí kọ̀mọ̀tì ọ̀dà ẹ̀rí àwọn ẹ̀ṣẹ̀ nílé ayé àwọn àlùfáà ọlọ́run fàáyà kan Kùránì bá dàwọn ọmọ ìlẹ́kùn ìṣẹ̀tọ́ lọ́jọ́. قوما فدمدم عليهم فدمدم عليهم ربهم بذنبهم فسواها ربني أدمدمهم أقوم الجوية بذنبها لتقول الشيء وانا يخاف عقباها tí ó ṣẹlẹ̀ lẹ́yìn bàtà jẹ wọ́n yà ní ìrọ̀lẹ́ wọn bẹ̀rù rẹ̀. mo lọ́ fà á tó lọ bàbá wọn rẹ̀ nìkan bè nítorí ẹ̀ṣẹ̀ ajẹ́ pé bẹ́ẹ̀ bá ti ṣẹ lọ ìyá ni kéèyàn máa retí lẹ́yìn ẹ̀ bóyá àwọn ẹ̀ṣẹ̀ wà sí fún yàrá ní oṣù àṣùwà. ọlọ́run ní wàá bá kún náà mọ́ àbíbí àníjẹ nìkan níyà àwọn ọlọ́run àtúntà àdàpọ̀ àtàrọ̀ sóńdá lẹ́yìn ìgbà tá a bá rán òjíṣẹ́ sí wọn wọn wá dún òjíṣẹ́ yìí lóhùn lẹ́yìn ìgbà yẹn láti wá jẹ wọn yá àbákàkàn wò pé ìlú báyẹn ní parẹ́ ọlọ́run kò ṣẹlẹ̀ yìí. àkọ́kọ́ ránṣẹ́ sí wọn àfà wọn létí àṣàlàyé fún wọn àdùnnú kìsìmáà ẹ̀ṣẹ̀ tá a máa fi ń ṣe ọlọ́wọ́ bá wa méjì ló pín sí ìtàbàkà àlẹ́ yìí sálẹ̀fẹ̀ ọ̀húnmá gbogbo àwọn afẹ́sì látàtúkọ àwọn sọ̀hábà gbogbo wọn náà ni wọ́n pa lọ́pọ̀ pé ẹ̀ṣẹ̀ méjì nínú ilẹ̀ Yorùbá gan àwọn ọ̀gá máa ń sọ táwọn pé ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ táwọn tí ó kéré àtẹ̀ṣẹ̀ táwọn tí ó tóbi àmọ́ ìgbẹ̀yìn rẹ̀ correct wọ́n ní kò sẹ́sẹ̀ kan tí ó kéré lọ́dọ̀ Allah kò correct ẹ̀ṣẹ̀ kékeré wà ẹ̀ṣẹ̀ ńlá wà Allah náà lọ sọ fẹ́ nu Quran wò olùdámọ̀ pé ẹ̀ṣẹ̀ kékeré wà ẹ̀ṣẹ̀ ńlá sì wà àsọ̀gbáyò ẹ̀rí ẹ̀ṣẹ̀ kékeré ọ̀pọ̀ àmọ́ definition rẹ̀ ìtumọ̀ ẹ̀ òun ni pé yíyà ìdùnnú lẹ́tì lẹ́yìn sàlàhà hadùn fìdúnyà wàdà wàhíìnù fi àkhírà gbogbo ẹ̀ṣẹ̀ tọ́jẹ́ pé ọlọ́run ò fi jìyà ìjìyà rẹ̀ kò sọ sínú tíra rẹ̀ láàbì dúró tọ̀wọ́ láyé tọ́lọ́run ṣàdéhùn ìyà fún ọlọ́run ẹni ẹ̀ṣẹ̀ lọ́wọ́ sínú kàtégórì yẹn ẹ̀ṣẹ̀ kéékèèké always